nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ẹ tún káàsán níbi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa àkú gbìyànjú àkú iṣẹ́ àtàárọ̀ àkú kó lè dà lágbára Elédùmarè àní kú sóko wá nǹkan jẹ o torí wọ́n ní ìran dídẹrẹ́ kan kì í kú sóko wá nǹkan jẹ lágbára Elédùmarè àní toko roko doko rokoto ẹ káàsán ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ nìkan fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀nfikọ́gbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ ìsininígbẹ́rẹ́ ìpàkọ́ òun la tún kódé o èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ ìdè èdè tó ń bẹ lúgbúlùgbú nínú kànga mi lọ́sùn ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. lábala kókó kòkò kókó orí ẹ̀ lọ́sàn-án tòní ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó màmá kọ́ sísọ ó gbẹnu tọ́kọ́ ń bọ̀ kí o ìròyìn kan rèé tó ń pè ní sákìyèsí wípé ká máa fi tójú tìyẹ́ eléyìí tí àparò ó fi ríran ká máa fi sójú ṣe ẹ̀yìn arìnrìnàjò wọn ní kẹ́ ẹ máa kíyèsára ẹ wá gbọ́ eléyìí o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ̀kì mọ arákùnrin kan lọ́wọ́ o eléyìí tó jẹ́ adigunjalè lójú pópó ṣùgbọ́n ọgbọ́n tóun máa ń dá òun ni wípé yóò máa díbọ́n gẹ́gẹ́ bí alágbe gẹ́gẹ́ bí oníbàárà àwọn èèyàn á sì máa wá ṣàánú rẹ̀ nínú pé wọ́n ń ṣàánú ẹ̀ á kó wọn papá á jà wọ́n lólè dúkìá ohun gbogbo tí wọ́n ní ẹ gbọ́ ò lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán lọ́sàn-án tòní eléyìí náà ó kọ sísọ ó gbẹnu tán kọ́bá òkè kó máa ṣọ́ wa ń bẹ̀ gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ ẹ jẹ́ ká máa fún àwọn ọmọ wa ká máa fún wọn ní àbójútó tó péye o lágbára elédùmarè àkókò ní fojú sunkún ọmọ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó màmá kọ sísọ ó gbẹnu tán kọ́ńbọ́ọ̀kì nípínlẹ̀ Ondo ni o níbi tí ròyìn kan ti jáde wípé ọmọbìnrin kan òun ló máa di àwátì eléyìí tí wọ́n ń wá kiri wọ́n ní ní báyìí o wọ́n ti rí òkú ọmọ náà nínú kànga nílùú àkúrẹ́ ní ìpínlẹ̀ ondo ní ẹ̀gbọ́ lórí ìròyìn tó kọ sísọ ta lójú síbẹ̀ ó ń bọ̀ dẹ̀dẹ̀ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn òní eléyìí náà ó kọ sísọ ó gbẹnu tọkànbọ̀kì nípínlẹ̀ ogun ní eléyìí tó ń sọ pé kí kó mójútó ìlera rẹ̀ o kí kálukú ó máa ṣe àyẹ̀wò ìlera lóòrèkóòrè ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ̀ kì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n máa fìdí rẹ̀ múlẹ̀ wípé awakọ̀ kan lójú pópó òun ló máa gbẹ́mìí mì sídìí síárìn lásìkò tó rìnrìn àjò ó sì gbẹ́mìí lójú ẹsẹ̀ ẹ̀ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sùn òní eléyìí náà ọ̀rọ̀ burúkú àtẹ̀rín ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n máa fi síta wọ́n ní láàrin ọdún kan ṣoṣo dondo àwọn baálé ilé àwọn ọkọ lọ́ọ̀dẹ̀ eléyìí táwọn ìyàwó wọn lù nílùkulù tí wọ́n ń fi tìgbájú tìgbámú tí kẹríkẹrí ń bàròde táwọn ìyàwó tí wọ́n fẹ́ sílé fi ń ṣe tiwọn àwọn ọkùnrin eléyìí tí wọ́n ń lọ bí òjìlénígba òjìléní ọ̀ọ́dúnrún three hundred and forty àwọn ni wọ́n mà ké gbàjáre wípé ẹ dákun dábọ̀ àwọn ìyàwó wa ìṣe ni wọ́n máa ń lù wá ń lùkulù ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sùn òní eléyìí náà ó gbẹnu tọkọ ń bọ̀kì ìgbà wo làwọn wákàtí kàti ṣánṣán òun ló fẹ́ kásẹ̀ kúrò ńlẹ̀ òun ni ìròyìn tó kọ sísọ yìí níbèrè tó ń béèrè o tó tún sọ wípé ọwọ́ màtítù arákùnrin kan o nípínlẹ̀ Anambra látàrí pé ó fún ọmọ ọdún mẹ́rìnlá kan lóyún ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ eléyìí àtàwọn míì òun la kó wá lọ́sàn-án tòní torí wọ́n ní ìtọ́wò báyìí òun la fi ń mọ dídùn ọbẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ múkàlẹ́ tówó kẹ́ múkàlẹ́ tọmọ kẹ́ ẹ máa bá wa bọ̀ lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tó kọ́ ń bọ̀kì lọ́sàn-án tòní à ń padà bọ̀ ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin oníbàárà wa iléeṣẹ́ ias dàràbà gbogbo ẹni tó ń bẹ lọ́hùn fún ilé kíkọ́ a ò ní sin kọ́kọ́rọ́ kú o ẹni tó ti ra ilẹ̀ tẹ́lẹ̀ èyí tẹ́ ra yẹn ò ní jẹ́ àrà mọ́ lójoojúmọ́ agbègbè tí wọ́n ń pè ní pọ́kùkù abẹ́òkúta ń gbajúmọ̀ sẹ̀ ni àwọn èèyàn bá sọ ibẹ̀ di ibi tí wọ́n fẹ́ kọ́lé sí ìfàfàmìàfàmì àwárẹ̀ o two hundred thousand naira péré lẹ́ máa ra tiwantiwa garden city pọ́kùkù níkọjẹ́ òkè àtàlábẹ́òkúta bákan náà àgbàlá wúrà tó wà my eight àjẹbọ̀ Labour Road níkọjá OGTV ká tó dé orí ilẹ̀ University of Medicine ti Federal Medical Center gan nílẹ̀ yìí wà six hundred thousand naira péré lè máa ra púlọ̀tì ilẹ̀ kan níbẹ̀ dípò seven hundred and fifty thousand naira tẹ̀ ń ra tẹ́lẹ̀ ẹ̀ má gbàgbé o gbogbo ẹni tó bá ra púlọ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà nínú àwọn ilẹ̀ yìí á gba búlọ̀kù àti sìmẹ́ǹtì lọ́fẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀ nǹkan lórí ilẹ̀ yẹn pé zero nine one three nine zero one one two five five. november twenty three ọdún yìí ni àǹfààní yìí máa kásẹ̀ ńlẹ̀ o. dìde kára ó lè dìde kára ó lè. ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà ríro kí wọ́n kálukó one time kára ó lè ti dé o àgbàwọlé ti sẹ́ni àkàwọlé ń tè kàn koríko tẹ́lẹ̀ bá ti tẹ̀ òtún gbérí mọ́ dìde kára ó lè lúbúlúbú funfun pẹ̀yìn rúkù sarajọ mẹ́ra yágágá àjàká kò tí sọkọ fún ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà ríro lágọ̀ọ́ ara káì kàṣàkàṣà knockout agbára ju agbára lọ dìde kára ó lè jagunla olùgbòǹgbò gàjàtọ̀ ara jàtọ̀ kẹtìlẹ̀ ẹgbẹ́ ìlúrakẹ́ gbà to yield pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò tágbára rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta ah, má ṣàfihàn o kàn sí dókítà rẹ. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ̀n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero Abike zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹnu tán nípínlẹ̀ èkó ni o níbi tí a ti rí kà wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ti tú afurasí adigunjalè lójú pópó kan o eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní àlí lágbègbè lẹ́kì nípínlẹ̀ èkó alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà benjamin hundeyin jẹ́ kó di mímọ̀ wípé ògbóná gbòǹgbò eléyìí tó jẹ́ ògbóná gbòǹgbò adigunjalè lójú pópó torúkọ rẹ̀ ń jẹ́ àlí òun ọwọ́ ti tó lágbègbè lẹ́kì nígbà tó ń ṣiṣẹ́ burúkú lójú pópó lásìkò eléyìí tó ń digunjà wọ́n rìn àjò eléyìí tí wọ́n ṣẹ̀ tí wọ́n rò tó ń digunjà wọ́n lólè wọ́n wá ní akitiyan látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ará agbègbè náà òun ló ṣokùnfà bí àkàrà ṣe tú sépo fún un gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe títí di àkókò yìí òun ló fi wọ́n wípé afurasí náà òun ló jẹ́ pé yóò máa díbọ́n gẹ́gẹ́ bí oníbàárà gẹ́gẹ́ bí alágbe lójú òpópónà márosẹ̀ lẹ́kí sí ẹ̀pẹ́ tí yóò sì máa wá digunja àwọn arìnrìnàjò lólè tó fi mọ́ àwọn awakọ̀ àti àwọn eléyìí tí wọ́n ń lo àwọn ohun ìrìnsẹ̀ lónìrànràn wọn ni yóò gba owó lọ́wọ́ wọn àti gbogbo àwọn dúkìá olówó iyebíye tí yóò sì máa dúnkokò mọ́ wọn nínú àtẹ̀jáde kan bákan náà látọ̀dọ̀ iléeṣẹ́ kan tí wọ́n pè ní Lekki Concession Company Limited àwọn náà ṣípayá lórí bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe rọwọ́ tó afurasí adigunjalè lójú pópónà nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gá àgbà ní iléeṣẹ́ náà Veronica Jacob ó ṣípayá lọ́jọ́rú àná wípé bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún bí wọ́n ṣe fi gbé afurasí adigunjalè lójú pópó yìí òun ló jẹyọ látàrí iṣẹ́ tó nítumọ̀ látọ̀dọ̀ àwọn agbófinró àti àtìlẹ́yìn eléyìí tí wọ́n rí gbà látọ̀dọ̀ àwọn ará agbègbè náà níbẹ̀ ni wọ́n ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ arìnrìn wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wà lójú fò kí wọ́n má sun àsùnpìyè ní gbogbo ìgbà eléyìí tí wọ́n bá ti ń wà lójú pópó tàbí tí wọ́n ti ń rìnrìn àjò torí pé kì í ṣe gbogbo àwọn alágbe kì í ṣe gbogbo àwọn tí wọ́n tọrọ owó kì í ṣe gbogbo àwọn oníbàárà yìí òun ló oníbàárà tòótọ́ o ọ̀pọ̀ wọn ìṣe ni wọ́n ń nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ń sọ̀rọ̀ síwájú sí i ó jẹ́ kó di mọ̀ wípé afurasí náà wọ́n ti gbé o ọwọ́ sì ti tó o ní kété tíṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ bó bá ti parí ó di tààràtà nílé ẹjọ́ ẹ̀ wá rí wípé léyìí ó kọ sísọ ó gbẹ̀nù tán ló ní kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ Ògùn tí wá ń bì o ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹ̀nù tán kọ́ńbọ́ọ̀kì ń bẹ̀ o ìṣẹ̀lẹ̀ eléyìí tó bani lọ́kàn jẹ́ tó kọ sísọ níbi tí a ti rí kà wípé awakọ̀ èrò kan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Táíwò Adébọ́lá tí wọ́n sọ wípé ó dìgbòlulẹ̀ lásìkò tó ń wa ọkọ̀ lójú òpópónà Ẹ̀pẹ́ lọ́nà ìpínlẹ̀ Èkó òun ló mà jẹ́ pé ó ti gbẹ́mìí mì báyìí o gẹ́gẹ́ bí aṣeríkà lórí ìròyìn eléyìí tó kọ sísọ tó gbẹnu tọkọ ń bọ̀kì náà wọ́n ní awakọ̀ ọ̀hún eléyìí tó gbéra láti ìpínlẹ̀ Ògùn tó sì ń kọrí sí ìpínlẹ̀ Èkó òun ló ń wa ọkọ̀ kan tí wọ́n pè ní Opel Savira wagon tó ní nọ́mbà ìdánimọ̀ KJA five eight four eight u òun ló jẹ́ pé wọ́n máa sọ pé lásìkò eléyìí tó ń wa ọkọ̀ òun ló máa ṣe wẹ́lẹ́kẹ́ o nígbà tó di sí àrìn mú ó mà ṣe wẹ́lẹ́kẹ̀ nígbà tí wọ́n wá sáré gbé e dìgbàdìgbà lọ sílé ìwòsàn wọn ní ibẹ̀ òun ló jáde láyé sí o nígbà tí àwọn akọ̀ròyìn ó kọ sọ tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wọ́n ní ní kété tíṣẹ̀lẹ̀ ń wáyé alága ẹgbẹ́ ọlọ́kọ̀ road transport association of nigeria tí wọ́n porúkọ bàbá náà ní ọmọtáyọ̀ adékọ̀yà wọn ní ní kété tí bàbá ọ̀hún tó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ó bá sáré gbéra tó ń ti àwọn ikọ̀ rẹ̀ láti lọ síbẹ̀ nígbà tí ìpẹta ti wèrè tó tọ̀ wọ́n lọ wípé àwọn ọ̀kan lára àwọn awakọ̀ yín òun ló máa ti ṣe wẹ́lẹ́kẹ̀ sídìí síárìn o wọn bá sáré débẹ̀ wọ́n gbé e lọ sí ilé ìwòsàn ti àpapọ̀ eléyìí tó wà níjẹ̀bú òde fún ìtọ́jú tó péye tó sì wá jẹ́ pé ibẹ̀ òun ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé arákùnrin náà ó mà ti gbẹ́mìí sídìí sí o ìyẹn nígbà tó ń wa ọkọ̀ lọ́wọ́ wọn ní í ṣe wọ́n sáré gbé dìgbàdìgbà ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn eléru sugi nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP ọmọlọlá odùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn ó kọ sísọ jẹ́ kó di mímọ̀ wípé nígbà tí wọ́n ṣe àyẹ̀wò láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣokùnfà ikú arákùnrin náà nígbà tó ń wa ọkọ̀ lọ́wọ́ wọ́n ní ṣe wọ́n kọ́kọ́ ṣe àyẹ̀wò wípé àbí arẹ́ nìkankan tó lù lálùkì àbí arẹ́ ẹnikẹ́ni eléyìí tó wà ìpáǹlẹ̀ sí i wọ́n ní pẹ̀lú gbogbo àyẹ̀wò eléyìí tí wọ́n ṣe sí àgọ́ ara ọkùnrin náà kò sí àpá kankan lára rẹ̀ kò sí pé bóyá ẹ̀jẹ̀ ń yọ àbí bóyá ẹnìkan òun ló tàbí tí wọ́n ṣe níṣekúṣe àwọn àní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá ti ń bẹ ní ìlẹ́sẹ̀ àwọn ni wọ́n ṣe àyẹ̀wò lórí rẹ̀ nígbà tí wọ́n wò ó látòrí dé àtẹlẹsẹ̀ tí wọ́n wò ó tinú tẹ̀yìn wọ́n ní kò sí àpá kankan lára rẹ̀ bó ti ń kórìí o kò sì sí pé bóyá ẹ̀jẹ̀ kankan ó yọ lára rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ wọ́n ní ní báyìí òkú rẹ̀ wọ́n ti gbé lọ sí ibùdó ìgbókùsí tó jẹ́ ti ilé ìwòsàn kan tó súnmọ́ tòsíbẹ̀ nígbà tí akitiyan tó ti ń lọ lọ́wọ́ láti kàn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n lè mọ̀ wípé èèyàn wọn kan ò ó ti jáde láyé eléyìí ó kọ sísọ ogbẹ̀nù tán ó bani kọ́bá òkè kó máa ṣọ wà ń bẹ̀ kí kálukú kó múra sí ìlera rẹ̀ ẹ̀ wípé léyìí ó kọ sísọ ogbẹ̀nù kọ́ ń bọ̀ kè òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ewé alate, ìkóró ti rọ́mọ oyè olúwo ìkóró olóyè ara àlàní bá ń kọ́lé ra pènà ẹ̀gbà tọ́ sí lẹ́yìn ìdòsùnmù tí ìtòkú ti lọ. ewé ó sílẹ̀. apènà ẹ̀gbà ìkẹrin tún ti jẹyọ. ẹ̀yin adelé ọba àgùrà eighteenth november re a máa fa pènà suarau àlàní ọláyíwọlá bá ń kọ́lé katapila jẹ́ olówodù ewé olúbara bẹ́ẹ̀ bá fò ẹ̀yà bà ipò oyè kò ń ṣòfò. dèdè lọ́balọ́ba lágbègbè ẹ̀gbà ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin babalájẹ́ dédé oníṣòwò dédé ẹgbàmọ oníṣàbí agbóhùngbàkàlà nílé lóko àti lókè òkun kápẹ́jú pẹ́sẹ̀ láago mẹ́wàá àárọ̀ sáàfin aké abẹ́òkúta níjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí eighteenth november alákẹ́gbà ọba adédọ̀tun arẹ̀mú gbádébọ̀ òkú kẹ́nu kẹrin kẹrẹ́wù jígí alábàjá sẹ̀gí máa fa pé nà kẹ́ni jẹ́ nílẹ̀ ẹ̀gbà. soa bankole dà pé nà. ìmọ̀ràn lọ́lọ́mọ oyè gbẹ̀ngbà rẹ̀ ètò kú àti ìpòròǹfòyè apẹ̀nà ẹ̀gbà ṣe látọjọ́ pípẹ́ o ọ̀rẹ́ mi wọ́n tún ti gbé wá. òde o. èwo ló tún gbé wá báyìí lọ́tẹ̀ yìí. ẹja tútù ṣọkọyọkọtọ lọ gbé wá. Ah! kí n wá rọra ṣe lòmóyì o kí n wá. kò wá kẹ́ni. olóhùn ní dán fóúnjẹ gbé ẹ lọ. Ah! bó mo ti lè rẹja àrọ̀ tó tóbi dáadáa o. ẹja tútù ṣọkọyọkọtọ mi ò ní jẹun tí ó dá. <laughs> aṣọ òtí ẹ̀ sí ń gbòòrò rárá. ìwọ ló mọ. ọmọ tó bá ti ra ẹja àrọ̀ ní farm shop tó wà lómìnira. ó ì tí ì rẹja àrọ̀. bẹ́ẹ̀ ni torí farm shop omidá gangan ló ti ń ta àwọn ẹja ẹja àrọ̀ tó make sense àwọn ẹja àrọ̀ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ tó tóbi bọ̀kùàbọ̀kùà pẹ̀lú àwọn ẹja ọ̀sán ńláńlá tá a máa ṣojú ẹ̀ kámikàmikàmi ó ti sùn. orúkẹ́. ó ti yẹ bí wọ́n ti wá ń ta àwọn ẹja àrọ̀ tó jẹ́ tútù náà ló tún ta àwọn ayangbẹ́ ẹja àrọ̀ owó tí ò gara rárá bí wọ́n ti ń ta lónírẹ́jẹ náà ló tún ta lọ́pọ̀ yanturu fáwọn alára tún ta àwọn oní joint àwọn hòtẹ́ẹ̀lì àtàwọn ẹni tó bá fẹ́ fi ṣe náwó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. ọ̀rẹ́ mi júwe farm shop fún mi jọ̀ọ́jọ́. farm shop wà lẹ́gbẹ̀ẹ́ àfihàn ọba olúbara omidan lábẹ́òkúta bẹ́ẹ̀ ló sì tún ta oúnjẹ ẹja lóríṣiríṣi lẹ́ka iléeṣẹ́ wọn tó wà ní road two kéńtà olókùúta lábẹ́òkúta zero eight zero three four seven three one zero five one. ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin oníbàárà wa iléeṣẹ́ ias dàràbà gbogbo ẹni tó ń bẹ lọ́hùn fún ilé kíkọ́ a ò ní sin kọ́kọ́rọ́ kú o ẹni tó ti ra ilẹ̀ tẹ́lẹ̀ èyí tẹ́ ra yẹn ò ní jẹ́ àrà mọ́ lójoojúmọ́ lọ́pọ̀n agbègbè tí wọ́n ń pè ní pọ́kùkù abẹ́òkúta ń gbajúmọ̀ sẹ̀ ni àwọn èèyàn bá sọ ibẹ̀ dibi tí wọ́n fẹ́ kọ́lé two hundred thousand naira péré lẹ́ máa ra tiwantiwa garden city pọ́kùkù níkọjẹ́ òkè àtàlábẹ́òkúta bákan náà àgbàlá wúrà kwara tó wà ní my eight ajébọ̀ road níkọjá ogtv ká tó dé orí ilẹ̀ university of medicine ti federal medical center gan nílẹ̀ yìí wà six hundred thousand naira péré lè máa ra pólóòtì ilẹ̀ kan níbẹ̀ dípò seven hundred and fifty thousand naira tẹ̀ ń ra tẹ́lẹ̀ ẹ̀ má gbàgbé o gbogbo ẹni tó bá ra pólóòtì mẹ́ta lẹ́ẹ̀kan náà nínú àwọn ilẹ̀ yìí á gba búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì lọ́fẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀ nǹkan lórí ilẹ̀ yẹn pé zero nine one three nine zero one one two five five. november twenty three ọdún yìí ni àǹfààní yìí máa kásẹ̀ ńlẹ̀ o. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ ondo níbi tí ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́kọ́ ń bọ̀kì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo lọ́jọ́rú àná ti jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ ìwádìí tó gúnmọ́ òun ló ti bẹ̀rẹ̀ lórí ikú ọmọbìnrin ọmọ ọdún méje kan eléyìí tí wọ́n rí òkú rẹ̀ nínú kànga kan nílùú Àkúrẹ́ olúlu ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí aṣeríkà wọ́n ní àwọn mọ̀lẹ́bí ọmọ náà tí wọ́n sọ pé kí wọ́n má dárúkọ ọmọ ọ̀hún òun ni wọ́n ti kọ́kọ́ kéde wípé ọmọ àwọn ó di wíwà ó di àwátì àwọn ń wà ó kó tó wá di pé lẹ́yìn ọjọ́ díẹ̀ eléyìí tí wọ́n ti rìn gbára rìn gbòòrò láti wá wá a kiri ni wọ́n padà rí òkú rẹ̀ nínú kànga o ẹnìkan eléyìí tó jẹ́ ọ̀rẹ́ ìyá ọmọ náà torúkọ rẹ̀ ń jẹ́ àdùnní àṣìṣì nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó já kó ti mọ̀ pé ẹnìkan wà ó lára àwọn alábàágbélé ìyá ọmọ náà eléyìí tó jẹ́ wípé òun àtìyá rẹ̀ gbogbo ìgbà òun ni wọ́n máa ń jà gbogbo ìgbà òun ni wọ́n máa ń ta òun síra wọn gbogbo ìgbà òun ni wọ́n máa ń ní gbọ́nmi sí omi òtó tó sì wá jẹ́ pé gẹ́gẹ́ bí òun ṣe wòye rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni náà òun ló kọ́kọ́ lọ gbé ọmọ òun pamọ́ ní gbogbo ìgbà eléyìí tí wọ́n fi ń wọ́ ọmọ òun kiri tó sì wá jẹ́ pé lẹ́yìn òrẹ́yìn ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló lọ jù ú sínú kànga torí pé nígbà tí ròyìn fi ń jáde ní yàjóyàjó lórí ìròyìn tó kọ sísọ lásìkò yìí wọ́n ní kódà kò tí ì pẹ́ tí wọ́n ju ọmọ òun síbẹ̀ wọ́n ní bí wọ́n ṣe rí òkú ọmọ náà wọ́n ni kì í ṣe pé bóyá ti pẹ́ tó tún ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ ìṣe ni wọ́n ṣẹ̀jú ọmọ ọ̀hún síbẹ̀ o nígbà tí wọ́n wá ìdí ọ̀rọ̀ náà tí wọ́n fi múlẹ̀ tí wọ́n sì ń ṣàlàyé síwájú sí i wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ni iṣẹ́ ìwádìí tó gúnmọ́ iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe ò torí pé títí di àkókò yìí ó wọ́n ní eléyìí tó ṣokùnfà ní kúlẹ̀kúlẹ̀ bí ọmọ náà bó ṣe gbẹ́mímì àbí pé ohun tó gbé ọmọ ọ̀hún dénú kànga kò tí ì di mímọ̀ títí di àkókò yìí ṣùgbọ́n wá ní ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti gbé òkú rẹ̀ lọ síbi ìgbókùsí nígbà tí wọn yóò máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wọn ẹ̀ wá rí wípé ó kọ síso gbẹnu tán nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún fúnmiláyọ̀ ọdúnlámì ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó sì sọ pé ṣáájú àkókò yìí òun wọ́n ti kéde wípé w wọ́n ń wá ọmọ náà o wọ́n sì ti lọ sókè lọ́sódò láti ṣe àwárí rẹ̀ nígbà tí wọ́n máa wá kàn án òun ló jẹ́ pé inú kànga ni wọ́n ti kàn án eléyìí ó kọ sísọ ó gbẹ̀nù tán o ló ní kọ́ńbọ́kì ẹ jẹ́ ká mú eléyìí ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹ̀nù nípínlẹ̀ Anambra iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Anambra eléyìí tó ń rí sí ìgbáyégbádùn àti bíbójútó àwọn ẹ̀tọ́ àwọn obìnrin ní ìpínlẹ̀ anambra òun ló jẹ́ kó di mímọ̀ ìpè ọwọ́ ọmọ àti tó arákùnrin kan ẹni ọdún mọ́kànléní ọgbọ̀n torúkọ rẹ̀ ń jẹ́ james ritchie látàrí pé ó fún ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́rìnlá ó fún lóyún eléyìí tó ń gbé nílùú ọ̀ka olúlu ìpínlẹ̀ náà wọ́n ní ọ̀gbẹ́ni James òun ló jẹ́ pé ọmọ bíbí ìpínlẹ̀ Cross River òun ló jẹ́ ò ṣùgbọ́n ó tẹ̀dó sílùú ọ̀ka tó sì wá jẹ́ wíi pé wọ́n sọ eléyìí di mímọ̀ wọ́n wá ní nínú àwọn ìwà eléyìí tó kù díẹ̀ káàtó tó ti ní lójú tó ń wù òun ló jẹ́ pé ó mà fún ọmọbìnrin kan ò ọmọ ọdún mẹ́rìnlá ó fún lóyún nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta láti gbàṣẹ ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún alábòjútó fọ́rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ Anambra Chidinma Ikeanyowu ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́bọ̀ òní gangan níbẹ̀ òun ló ti wá sọ pé nígbà tí wọ́n fi ọ̀rọ̀ po afurasí ọ̀hún lẹ́nu tí wọ́n fi ọ̀rọ̀ po lọ́fíọ̀yọ̀ ó jẹ́wọ́ wípé lótìtọ́ òun lòun ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìnlá tó sì jẹ́ pé bí ètò ọ̀hún ṣe ń lọ ọmọ ọ̀hún ó ti lóyún lábàdé wọ́n wá ṣàlàyé pé ní gbogbo ìgbà tó bá ti ń di òwúrọ̀ kùtù àì ọjọ́ ajé ìyẹn àárọ̀ Sunday lọ́gbà ilé ìjọsìn kan náà níbi tí àwọn jọ ń lọ ibẹ̀ inú ọgbà ilé ìjọsìn ń bẹ̀ lásìkò àkókò tí sì ń bá lọ lọ́wọ́ òun lòún hu ìwà burúkú yìí tó sì wá jẹ ìpè owó tó jẹ igba náírà two hundred naira òun lòún máa fún ọmọ náà wípé kó máa lọ fi ra bisikíìtì ẹ wá rí wẹ́lẹ̀ ìkọ sísọ nígbà tó wáá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alábòjútó ọ̀hún ó jẹ́ kó di mọ̀ pé láti jẹ́ kí ìdájọ́ òdodo kó lè fẹsẹ̀ dilẹ̀ mú fún ọmọbìnrin náà wọ́n ń gbé afurasí ọ̀hún lọ sílé ẹjọ́ eléyìí náà ó kọ sísọ ó gbẹ̀nù tán kọ́ Ìjọ Rock of Love Ministries International Soul Winning for Christ ń pe gbogbo ènìyàn sí ìpàgọ́ God of Possibilities Encounter 2023 pẹ̀lú àkórí Beyond Imagination ibi ìpàgọ́ ní nọ́mbà 20 Gbangbose Street Ọlọ́sàn Dr. Bostoff off Okeola Ìtẹ̀lé Road Sango-Ọ̀tà lọ́jọ́ Friday yìí 17th November 2023 oúnjẹ ọ̀fẹ́ wà oògùn ọ̀fẹ́ wà ilé ọ̀fẹ́ àti ọkọ̀ ọ̀fẹ́ láti kó àwọn èèyàn olùgbàlejò ni prophet moses olúrìn pẹ̀lú àwọn àmì òróró olùṣọ́ àgùntàn fún àlàyé sí pé nọ́mbà yìí zero eight zero six five eight zero zero zero five zero jésù lolúwa. zero eight one eight one one one ten seventy nine àti zero eight one five four three two ten seventy nine lójú òpó tó já sórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm ẹ káàsán. ó máa kọ sísọ. ó kọ sísọ. ọlọ́run kún jáde ìgbọ́lá gbára ọlọ́run. àmín. ìròyìn ayọ̀ rẹ̀ a máa gbọ́. àmín orúkọ tèmi kú pad ns jà ní abẹ́òkúta lórí ọmọ tí wọ́n fẹ́ sí kọ̀ǹga yẹn ọlọ́kùnrin aṣọ wa ìṣẹ́ ọlọ́wọ́ wa dájú lọ́rọ̀ àwọn ọmọ wa hmm. ẹ̀kú ètò. ẹ ṣeun àdúpẹ́ ẹjẹ́ àwò bóyá a lè rẹ́ ọ̀kan sí i ká máa fi ká díẹ̀ torí àwọn iṣẹ́ àkànṣe kan ó wà ní ọwọ́ iwájú. hello. ó kọ sísọ. ó kọ sísọ. orúkọ tèmi ni evangelist káyọ̀dé adébẹ̀lẹ̀. ó yá sà. mò ń kúrò àbíkàgbọ́ Hmm. gbogbo òròyìn tẹ sọ pé wàá lọ sẹ̀lú kan tó pátá hmm. ṣùgbọ́n ìkìlọ̀ fẹ́ já sí ti ọmọ ọdún mẹ́ta fún lórí rẹ̀ tó ń fi owó tó ń àkókò tó ń jẹ bisikíìtì wọ́n ní kọ́ ọmọ rẹ kó lè pín ní ìsinmi hmm. wọ́n bá òbí ọmọ yẹn ti kọ́ ọmọ yàrá ni kò rí bẹ́ẹ̀ agbára kan bí ọkùnrin tó dọ́gbẹ́ wò ó yẹ kó kúnlẹ̀ ọgbẹ́rẹ́ ni torí nǹkan ìpín tí kúkú lè ṣe nǹkan dúpọ̀ ṣe fún ọmọ yẹn òyìnbó ilé yóò dá káwọn kí gbogbo àwọn ọ̀dọ́ ká ṣọ́ra wa lórúkọ jésù à nípa ó dàbọ̀. ẹ ṣeun àdúpẹ́ òun náà la fẹ́ fi ká díẹ̀ lọ́sàn-án tòní ẹ pàdé àwọn ọkọ̀ míì bó bá di lọ́la lórí ìròyìn tó kọ sísọ tó gbẹ̀nu tán èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ ìdì mo pa kànga mi dé ó dàbọ̀. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà ìlú lẹ o kò sówó lóde ọkùnrin ń kígbe obìnrin ń kígbe kálukú ló ń kígbe owó. Hmm, nítòótọ́ ìlú mà le bẹ́ẹ̀ ni kò sówó lóde láti ṣe ohun re àbí ṣé ẹni tí ò rí owó jẹun ni ó fẹ́ ronú àti gbé ohun re ṣe àmọ́ ṣé àwa ní iṣẹ́ ohun re ni. àwọn yorùbá kúkú ti ní ohun re òfẹ́ kan tẹ́lẹ̀ fẹ́ kí a ṣe ohun bí kò ṣe pẹ̀lágídí àti pé bí àbárò ẹni bá là àti là kì í kánkán àti wàrẹ́ ní bálà gangan báyìí wá dé gan nígbà tó jẹ́ pé gbogbo wa ni ọ̀rọ̀ lù yìí kàn ní àsìkò yìí àmọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí wọ́n fi ọmọ ọba Adébímpé alábàárò mẹ̀kúnnù alára kò ṣẹlẹ̀ rí in land sales kẹwàá nírú àsìkò báyìí tòótọ́ ni ọ̀rọ̀ Yorùbá tó ní kò lè burúburú kó má kó ẹnìkan mọ́ ni ọmọọba Adébímpé thank you for coming to the rescue ẹ kúkú ní kábàámọ̀ lórí àwọn ará kò ṣẹlẹ̀ rí tí ẹ̀hún dá láti sogun lọ́gọ̀ di onílẹ̀ àti onílé àmín. kò fẹ́ lè sí ẹni tí ò gbọ́ nípa ilẹ̀ five hundred naira tí iléeṣẹ́ Jacobs Royal Touch Home and Property tà ní ọdún tó kọjá tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé irọ́ ńlá ni nítorí irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ó mà já sí òótọ́ ọ̀pọ̀lọpọ̀ tó sì gbégbèsè nígbà náà ti di onílẹ̀ tí àwọn mìíràn pàápàá sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kíkọ́ wọn lórí ilẹ̀ five five hundred naira tiwọn ọ̀pọ̀lọpọ̀ tí ó gbọ́ àmọ́ tí kò kópa nígbà náà lọ́hùn má pàpà gé ka jẹ ni. àwọn ènìyàn tiẹ̀ ti wá gbàgbọ́ wípé láyé irú àǹfààní yìí kò lè wáyé mọ́ nígbà tí ó jẹ́ gbogbo nǹkan ló ti gbówó lórí. àwọn oní ẹ́stéètì pàápàá ò gbẹ́yìn nínú fífi owó kún ilẹ̀ wa nítorí gbogbo wa náà ló kàn. ṣé bí rírò kúkú ni tènìyàn ṣíṣe ni tọlọ́run ọba mi Èdùmàrè. pẹ̀lú bí gbogbo ẹ ṣe le tó mo láyọ̀ láti kéde wípé iléeṣẹ́ JRT tún ti ṣí sílẹ̀ ilẹ̀kùn oríire ilẹ̀ five five hundred naira bẹ́ẹ̀ ni five five hundred naira lẹ́ẹ̀kan kan ṣe láti fa ìwọ̀nba àwọn ènìyàn tó bá ṣetán láti ṣe ìpinnu oríire ní àsìkò tí ìlú lè yí lọ́wọ́ sókè láti di onílẹ̀ ní ìwọ̀nba tó kù kí ọdún yìí parí. kọ́kọ́ tẹ àwọn nọ́mbà yìí sí orí fóònù ẹ̀ ná zero eight one six nine one two three two one four zero eight one six nine one two three two one four àti zero nine zero five zero nine three five one three seven zero nine zero five zero nine three five one three seven. aṣojú iléeṣẹ́ Jacobs real touch home and property fẹ̀yìntọ́lá àdùkẹ́ wà nínú yàrá agbára pẹ̀lú mi láti já wa sí mùdùmùdù tọ̀tẹ̀ yìí ẹ káàbọ̀ sórí ètò náà mà. ẹ ṣeun kì í máa ṣeré kéèrè e o kí ọmọdé gbọ́ kó sọ fún àgbà kí ekulé gbọ́ kó sọ fún toko iléeṣẹ́ JRT tí gbogbo wa mọ̀ sí kò ṣẹlẹ̀ rí tún ti dá àǹfààní ilẹ̀ five five hundred naira padà bẹ́ẹ̀ ni five five hundred naira bẹ́ẹ̀ kúkú ti ṣe mọ̀ pé owó àjọ ojúmọ́ fi five hundred naira lójoojúmọ́ fún ọdún kan lọ́wọ́ kan nílẹ̀ bá di tiẹ̀ kò ṣẹlẹ̀ rí àbí bẹ́ẹ̀ ni àwa náà nálára kò ṣẹlẹ̀ rí ọlọ́run ọba ló sì ń fún wa ṣe. báwo wá ni a ṣe fẹ́ jẹ nínú àǹfààní yìí wò ọ̀rẹ́ mi ohun tí ò tiẹ̀ nira rárá ni nítorí ìrọ̀rùn ló bá dé. ìbáṣe ilẹ̀ wa ti funab alabata road tí à ń pè ní Jacob's Court tàbí ilẹ̀ tuntun wa tí ó wà ní àwòwò owó ojúmọ́ five five hundred naira ni ẹ ó máa dá tí ẹ sì gba ilẹ̀ yín láàrin oṣù mẹ́ta àkọ́kọ́ nígbà tí ẹ sì máa dá ìyókù lọ fún ọdún kan tó bá sì jẹ́ ilẹ̀ wa ti ọba dání seven seven hundred naira ni ẹ máa dá lójoojúmọ́ fún ọdún kan ṣé kí n má tàn yín kò ṣẹlẹ̀ rí gbáà ni má káwọ́ bọ̀tán kó o máa kígbe ìlú le kò sówó lóde káláyé tó dáyé nílùú ti ń le pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń gbé ń re ṣe àmọ́ pẹ̀lú agidi ni o ó jẹ́ ìyá ti agidi bọ́ kó o lè rí ohun rẹ̀ gbéṣe kí twenty twenty three tó parí iléeṣẹ́ GRT ti ṣetán láti ràn wá lọ́wọ́ àmọ́ àfi kí àwa náà gbé ìgbésẹ̀ agídí àti akíkanjú kí tiwa má bàa gbé ká má lọ dàbí ejò tó kọjá lórí àpáta tí kò ní ipa àwa tá a wà ní ìlú ọba ní àsìkò yìí tí owó dọ́là ti di ọba ẹ jẹ́ kí a gbìyànjú ká opportunity láti fi de nǹkan mọ́lẹ̀ fún ara wa àti fún àwọn olólùfẹ́ wa nílé a sì tún lè fi àǹfààní yìí ran àwọn ènìyàn tó kù díẹ̀ fún lọ́wọ́. ní àfikún inú mi dùn láti mú wá sí etí ìgbọ́ pé twenty percent discount wà fún èyíkéyìí iṣẹ́ ilé kíkọ́ tí ẹ bá fẹ́ ṣe ní àsìkò ọdún yìí ìbáà ṣe roofing painting tiling pop aluminium àbí construction èyíkéyìí tí ẹ bá fẹ́ ṣe ní àsìkò ọdún yìí twenty percent discount wà fún gbogbo ẹ̀. lákòótán a fẹ́ kí àwọn oníbàárà wa kú àmójúbà twenty twenty three kò ṣẹlẹ̀ rí children xmas funfair níbi tí bàbá kérésì yóò ti máa pín ẹ̀bùn kérésì fún àwọn ọmọ kéékèèké